إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أطر الصلاة على محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوى بإذن لقوا لكن مختصر باب المعاد تجيه الإمام محمد بن عبد الوهاب عليه رحمة الله فصل في تعظيم يوم الجمعة شرطة يكونش pẹ̀lú ìgbé ọlá fún ọjọ́ jùmọ̀ وكان من هديه صلى الله عليه وسلم تعظيم هذا اليوم لرى إمام النبي صلى الله عليه وسلم òun kí ó gbọ́lá fún ọjọ́ yìí ìyẹn ọjọ́ júmọ́ kó gbé tóbi bákan náà wàtẹ́sírí fúhu kó tírìtì rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ iyì wọ̀tàkùsùsùhù bí kọ́sọ̀ ikọ̀ níhà lára rẹ̀ náà ní kí ó ṣe ní nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀ṣà pẹ̀lú àwọn ọ̀sán àti àwọn qualities kan àwọn characteristics kan tó ṣe wípé ó differentiate du ọdúnmọ́ pour ní àwọn ọjọ́ tó kù minha lára rẹ̀ annahu yaqra'u fi fajrihi bi alif lam mim fajda oníkẹ́ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ní النبي صلى الله طبعا ك سورة السجدة يوكا بوبوي كاتبتي ميراكا أقوكو وهل أتى على الإنسان أدما ك سورة الإنسان هل أتى على الإنسان حين من الظهر لم يكن شيئا مرفوضا àwọn ka súra ìná látòkè délẹ̀ súra méjèèjì ni wọ́n kó sínú èyí tí ó ń bẹ àti tí ó máa bẹ ní ọjọ́ ọdún márùn so ìṣesí anábùwà muhammad sallallahu alayhi wa sallam òní kó ka ní àṣùbájọ ọdúnwá níraka àkọ́kọ́ yóò lè ka súrọ́tù ìfán níraka ẹlẹ́ẹ̀kejì náà ilé yóò ti ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n súnná mustahaba ni ètò pàtàkì lọ́wọ́. bákan náà ṣe pé ó ní ìdèrò fún àwọn èèyàn tí wọn kan jú fẹ́lẹ̀ ṣe sùúrù torí wípé lóde òní àwọn èèyàn máa kánjú ó dẹ̀dá ó ṣe wípé ẹni tó jẹ́ ìmáàmù ó ṣe mọ̀rọ̀ àtò àwàlì náà ó kọ̀nsídà kọ̀ndíṣọ̀n àwọn èèyàn ṣùgbọ́n tí yẹn bá ní àwọn jàmáà tó ṣe pé wọ́n jẹ́ ní kí máa ṣe sòwò pẹ̀lú ìmáàmù wọn bákan náà ìmáàmù náà tó jẹ́ ní tó ikú náà asúra méjèèjì tá a sọ yìí sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni kaka suratu as-sajda ìraka àti ìwúlá ìraka àkọ́kọ́ wa suratu al-insan ìraka àti sàmìyà kàkà suratul insan nira ka ẹlẹ́yìn sunna anabi sallallahu alayhi wa sallam anabi dunima sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan táwọn afẹ́sùn ti kó yí wa wípé suratul fatiha òun náà ni tó jẹ́ ọ̀nà ìrìnlẹ́raka kọ̀ọ̀kan. Sọlá sọlá tàlímọ̀ làbẹ́kara ìfà àti àtúntìtà ẹni tí ò bá ka sóra tó fa kò ní o sẹ́yìn ò bá ka sóra mi lẹ́yìn sóra tó fa ká ìwọ̀n ẹ̀ lálàáfíà gẹ́gẹ́ bó dẹ̀ ṣe ní lẹ́nu hadithi abubarza ọ̀rọ̀bí ọ̀bàwà ẹni ọ̀pọ̀lọpọ̀ ọba anabiwa muhammad sallallahu alaihi wa sallam amaka between sixty to hundred verses níbi wọn àtúbá between sixty to hundred verses níbi ìwọn àṣùbá ní most of the time so ti ọjọ́ ọdúnmọ́ ànábì àtúnwá ka suratu sajda yóò ka suratu sajda níraka àkọ́kọ́ yóò ka suratu insan níraka ẹlẹ́kejì eléyìí ló fi dáadáa bá ti ṣe ìmọ̀ àmọ̀tò bá a eléyìí dáa náà ìmọ̀ọ́mù tí ò bá ń kọ́ ṣó lè mú sọ́dọ̀tù ṣáìdà okùn sí méjì kí ó ka ìpín kan ní rákà àkọ́kọ́ kó ka ìpín kejì ní rákà ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà ní eré òkèjì súnmọ́ ìsídà kó ka kó ka gbogbo ẹ̀ láti lè fi tẹ̀lé súnmọ́ náà wọ Muhammad sallallahu alaihi wa sallam àbí kó ka súra mi àbí kó ka sóra mi bákan náà sóra fi ìfàn ìyẹn ló ń fẹ́ pin sí méjì ìdílà kó ka gbogbo ẹ̀ àbí kí ó ka sóra mi ìyẹn ní ọjọ́ ọdún wa torí pé sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni kó ka sóra méjèèjì kó ka gbogbo ẹ̀ kan náà mẹ́nu ní àwọn òpè torí fáyidà tó wà ń bẹ̀ lànà lè fi ń kà àwọn afáà ní eléyìí kò sẹ́rì fún ó ń ṣe torí ìforí kanlẹ̀ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lànà bí sọ̀rọ̀ àtàlà fi ń kà bí ó bá ti ṣe pé ní tó súnmọ́ sánà bí mo fi ń kà òun ni pé méjèèjì wọ́n sọ̀rọ̀ nípa ìtò ní í ṣe pẹ̀lú àdìyámà wọ́n sọ̀rọ̀ nípa ìtò ní í ṣe pẹ̀lú ìṣèṣirò iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àtìyámà bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọjọ́mọ́ ọjọ́ tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ kí anábíwá muhammad sallallahu alaihi wa sallam sọ pé ìjọ tí àwọn dá anábí adam alayhi salatu wa salam bákan náà ìjọ tí wọ́n mú kúrò lọ́wọ́ àjẹ́mẹ́ fàtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn similarity ó ń bẹ níbi ọjọ́ ọjọ́mọ́ àti inú súra méjèèjì yẹn so eléyìí òní tó súnmọ́ sanadiwa muhammad sallallahu alayhi wa sallam tó máa fi ka suratul insan níraka ẹlẹ́ẹ̀kejì àti suratul sajda níraka alákọ̀ọ́kọ́ tó tí yẹn bá fẹ́ ṣe oṣù súnà tí ò bá ti wá ní ṣe bánàbí ṣe ṣe yẹn kó mọ́ sọ fún òun fẹ́ dá suratul sajda sí méjì nítorí kí ni ànábì sallallahu alaihi wasallam ń ka suratu sajda ìgbà tí wò bá ti kà bá nàbí ṣe máa ń kà so ó bẹ́tà kó o mọ́ sọ àníyàn pánábí máa ń ka suratu sajda ní àsùbá àjùmọ̀ kó o mọ́ búyú wọlé so وكان من أجله صلى الله عليه وسلم تعليم هذا اليوم وتشريفه وتخصيصه بخصائص منها lára ànábì sallallahu alaihi wasallam òun ó pàtàkì ọjọ́ Jímọ̀ kí ó fún yín ó lè ṣe lẹ́sà pẹ̀lú àwọn ẹ̀ṣà kan lára rẹ̀ àwọn àti àṣùbà ọjọ́ Jímọ̀ alìfìlà ní àṣàṣà ìyẹn tó bá bákan náà àti àlẹ́ ìfàn àmàkà. فإنهما تضمنت ما كان وما يكون في يومها سلام فتيات الشلالة ومنها لرى لرى وخصائص انتي وجوجمة استحباب كثرة الصلاة فيه على النبي صلى الله عليه وسلم وفي lè dájú òun ni pé mustahabu ni kéèyàn máa ṣe àpàlàkù fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ jumá àti òru jumá kéèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ àpàlàkù fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam eléyìí lẹ nínú àwọn àhàdí sọ muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó sọ òní pé fa ápùrú aláìsẹ̀mí ìdàsọ̀lá ti fi ẹ ṣe àtàlá tuntun mi gan ní ọjọ́ ọdún wà ẹ ṣe àtàlá tuntun mi gan ní ọjọ́ ọdún wà fa iná sọ̀lá takùn aláyà máa wúrọ̀ àtàlá tuntun ẹ bá ń ṣe fún mi yóò máa bá mi àwọn tàbí wá béèrè pé. كيف تعرض عليك صلاتنا بوني موشي ما مو صلاة توتا باشتوم وبايا نبي صلى الله عليه وسلم وقد أريت وقد أريت تو درجي تو تكفو لكن وتكيه ó ti ju ó ti kẹkun bó o wá ní àtàlátù tá a bá ṣe ó ṣe máa dọ́dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam wọn ní inna Allah harrama ala al-ardi an ta'kula ajsad al-anbiya ọlọ́run ṣe léèwọ̀ fún ilẹ̀ láti jẹ bọ́dí àwọn ànábì ọlọ́run ọba ṣe léèwọ̀ fún ilẹ̀ láti jẹ ara àwọn anábì ọlọ́kọ̀ọ́bà torí náà anábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé máa ń ní mùsùlùmí kò sí mùsùlùmí kan tó ṣe pé ìsọ́lẹ̀ máa láyà tí ó falánà sí ní ìlà rọ́dà aláyà ìlà rọ́dà ọlọ́run aláyà lórí hàtà ó dà àti kí ọmọ ọba kó jẹ́ ẹ̀ padà sára àná tẹ́mi ní ó lè kí dáhùn sálámù tó sálámù sí. Anájọ́ sọ̀rọ̀ àtàlámù wá ní ẹni tí ẹ bá wà. Anájọ́ sọ̀rọ̀ àtàlámù ní fàtọ́lù àláyà fa iná sọ̀rọ̀ àtàkùn ẹ̀bùdókùn. Ẹni tí ẹ bá wà ẹ̀kí àtàlátù àtàlátù yóò máa tẹ̀lé. Torí kékeré. قل الله ملائكة صياحين dájúdájú ọlọ́run bá ní àwọn màláìka tó ṣe wípé wọn a máa lọ káàkiri yorùbá lè wó ní àgbóǹgbẹ̀tì sàlámù sálámù tí àwọn ìjọ tó bá sálámù sí wọn a máa mú wá bá mi torí lẹ́yìn ìlú ẹ̀jẹ̀ bá wà ẹ̀yìn ẹ̀ ṣe sọ̀láàtọ̀ ẹ̀ ṣe sọ̀láàtọ̀ fún mi mò ń lọ́dọ̀ mi. سورو جكي ومنها لارا وقتو جيشة اوجو جمعة ومن استحباب كثرة الصلاة فيه على النبي صلى الله عليه وسلم انتو بتاعتو قولي كما شيئا صلاة لقو لقو وانقوى محمد صلى الله عليه وسلم وفي ليلة بكنا يوم جمعة لأن كل خير نالته أمته في الدنيا والآخرة فعلى يديه torí pé gbogbo oore tí àlùmọ́ ànábì sọ́lọ́bọ́ àtọ́lá ń parí ànábì ọlọ́run ọba lò ní sábàbí ànábì ọlọ́run ọba lò ní sábàbí wà á bọ́mú kara mẹ́tì ń ta sódò láwọn yóò máa jọmọ́ á àpọ́nlé tí ó tóbi jùlọ tí ó máa ṣẹlẹ̀ sí umma nabi sallallahu alaihi wasallam ní ọjọ́ jùmọ̀ fa inna fihi ba'ath anna lọ sí ibi ilé wọn lọ àjẹmọ́ wọ́n wá ìyàwó ogun mazid láhùn ìlà àtàkàlúwà ọjọ́ tí mo máa rí orí lọ́dọ̀ ọlọ́mọba tó máa wà jẹ́ náà nìyẹn òun ní ọjọ́ júmọ́ ni ó bẹ̀rẹ̀ àti ìdí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ júmọ́ wa qurbihim min rabbihim bákan náà ìsúnmọ́ ọlọ́wọ́ bá wọn yawmal matin ní ọjọ́ tí àlékún orí bá ń ṣẹlẹ̀ fún wa bákan náà wọ́n ní wasaqum ila ila thiyab bihasabi qurbihim min al-imam bí wọ́n dẹ̀ ṣe máa rí àlékún orí yìí wọ́n bá ṣe súnmọ́ ìmọ̀ mùsùlùmí ọmọ ìjùmọ̀ àti ọjọ́ jùmọ̀ wọ́n tẹ̀ kí ìlú ilé ìgbà wọ́n bá rẹ̀ ṣe lọ sí ìlú ìlú jùmọ̀ àná. Ìjọ ìgbà náà wọ́n Muhammad sallallahu alaihi wa sallam. Ó ní ẹni tó bá tètè jáde lọ fún jùmọ̀. Ó ní ẹni yẹn fọ̀tà ọmọ nkárajá fi fa àti fi fa àti fa níyà ẹni tó bá jáde ní wákàtí kejì fàkànnàmá ọ̀rọ̀bá bàkọ̀rà bí ẹni tí ó fi màálù ṣe sábàkà sí ọmọ nkárajá fi fa àti fa níyà ẹni tí ó bá fi lè jáde lọ sí júmọ́ ní wákàtí kẹta fàkànnàmá ọ̀rọ̀bá kárṣẹ́ àkàrà náà bí ẹni tó fi ààbò tó níwò dáadáa tó fi ṣe sọ́lápà nù wọ́n mọ̀ kárájá ti sàáàtì rọ́bìà ẹni tó bá jáde lọ sí júmọ́ ní wákàtí kẹrin anamsọ́lá àtọ́sọ́ka anamá ọ̀rọ̀bàtà jáàjà bí tó fi adìẹ ṣe sọ́lápà nù wọ́n mọ̀ kárájá ti kọ́mísà khamisa ẹni tó bá jáde ní wákàtí kààrún fàkà àdìsàmà ọ̀rọ̀bá bẹ́yìí lọ bí ẹni tó fi ẹyin ṣe sọ́dá kọ̀ọ̀nà so wákàtí márùn àwọn afẹ́sìn ní ìgbà wípé wákàtí yẹn ó bẹ̀rẹ̀ láti ìgbà tí oòrùn bá ti yọ bí some minutes time kánibí twelve fifteen minutes òní wákàtí kan sọ yìí bẹ̀rẹ̀ sókè yẹn jáde lé kí o lọ mọ́ṣáláṣí ní ọjọ́ ọdún wa bí a ń gbà tó délẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní yẹn náà kíláàrí ó ń ṣàtọ̀ láti fún arábíwá Muhammad sallallahu alayhi wa sallam títí tí ìmọ̀ọ́mù ó fi jáde wá tí wọ́n mú borí nígbà irú èèyàn bẹ́ẹ̀ bí ìgbà tó fi orí fún mi ṣe kọ́ bá pa òun ni tí wọ́n kọ kalẹ̀ fún ní ládàá sẹ́ni tó ń bá jáde bí an hour later òun bí ẹni tó fi ojú di màálù ṣe sọ́dáka rẹ̀ ẹni tó bá jáde an hour later bí ẹni tó fi ojú di àgbò fi ṣe sọ́dáka rẹ̀ ẹni tó bá jáde an hour later bí ẹni tó fi ojú di adìẹ fi ṣe sọ́dáka rẹ̀ ẹni tó bá jáde an hour later bí ẹni tó fi ẹyin ṣe pábákà ni tábà wo wákàtí márààrún yẹn tá a bá bẹ̀rẹ̀ sí ní jàn án mọ́ra wọn a rí i pé yóò máa sún mọ́ àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ mímu máa fẹ́ wá sí ìmọ̀júmọ́ yóò máa sún mọ́ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ bí ẹni tó ṣe wípé ó fẹ̀yìn ṣe pábákà òun ni ti àtàbà máa ní ní ọjọ́ ọjọ́ wa ní ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmẹ́ lórí ẹ̀ ní ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹfẹ́ lórí ẹ̀ tí màá bá ti wá di pé ìmáàmù borí ní pàdé àwọn màláìkà tí wọ́n ń bẹ àwọn ló pa ìwé tí wọ́n fi ń kọ nǹkan wọ́n pa á dé àwọn ló mọ lísìn sí kótóbá gẹ́gẹ́ bí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe sọ ṣùgbọ́n mi fásitì kò yẹn àwọn màláìkà ó máa kọ kalẹ̀ ẹni tó kọ́kọ́ dé ẹni tó dé ṣèkejì ẹni tó dé ṣèkẹta mo sì mọ ọkọ wọn yẹn títí tí àsìkò yẹn ètò sòtò bá dé wá di pé ìmáàmù borí nígbà rí àwọn náà pa tí wọ́n ń kọ́ dé so yastami'una ila dhikr táwọn náà máa lísìn sí wá àti tí fẹ́ ṣe. náà al-Imamu Malik alayhi àwọn explanation yìí fún hadith tá sọ yìí torí pé gbólóhùn àfáà ní èdè lápá ó lè túmọ̀ sí fifty seconds àti fifty minutes gẹ́gẹ́ bí àwa ti kà á kún sí. gẹ́gẹ́ bó jẹ́ pé one minute dàkíkà wáhídà yóò túmọ̀ sí kíní fìtúnà sáàníyà fifty seconds bẹ́ẹ̀ náà ni fìtúnà dàkíkà yóò mọ̀ túmọ̀ sí fáà ṣùgbọ́n táwọn aláàbọ̀ bá sọ pé fáà òun ṣe gbogbo ìgbà náà ni wọ́n ní ìyẹn létà ní terminology yìí gan ló wà so ìtọ́nà ti bá òun ní àsìkò kan ó lè jẹ́ pé tá a wá wo ó lè mọ ju thirty minutes lọ tá a bá wo ó lè mọ ju fifty minutes lọ ṣùgbọ́n àsìkò kan pàtó òun ni wọ́n pè ní bá so lóbi jẹ́ wípé tá a bá wo ọlọ́mọba subhanahu wa ta'ala ó dé kámọ̀ ó ní ìgbàjá ajaluhum fala yasta'khiruna sa'atan wala yastaqdimun fa idha ja'a ajaluhum la yasta'khiruna sa'atan wala yastaqdimun tí àsìkò okun wọn bá tó wọn lè wà dìlé fáà bẹ́ẹ̀ ni wọn lè kánjú fáà àsìkò tó yẹ kán kú kò ní bí fáà kan bẹ́ẹ̀ ni kò ní lé fáà kan pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ti ṣe ètò gbogbo ẹ̀ ṣé fifty minutes lọ́lọ́run bá gbà lérò bẹ́ẹ̀ àbí nǹkan tó gbà lérò ní tó kéré gan nínú àsìkò sọ yìí tó kéré gan nínú àsìkò lọ́lọ́run ọba gbà lérò bẹ́ẹ̀ ṣùgbọ́n lóhùn sáà ó lè túmọ̀ sí tó kéré nínú àsìkò bẹ́ẹ̀ ni túmọ̀ sí èyí tí ó kó tóbi mọ́ àsìkò so ló jẹ́ pé sábà bẹ̀rẹ̀ nípa àtúbà àná ó tún lè túmọ̀ sí pé kí àsìkò tí a yóò parẹ́ so ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní akhbirni àni sàá sọ ń pa sáà fún mi àti àsìkò kan pàtó tó ṣe pé a yóò parẹ́ sókè la fẹ́ ló ń délé yìí pé alimami malik alayhi rahmatullah àwọn ní nǹkan tó túmọ̀ sí kíké gbogbo àsìkò yẹn ni àsìkò kékeré náà ní gbogbo ẹ̀ ṣé kí gbogbo ẹ̀ tá a wá wò ó ó lè má ju ní wákàtí kan náà lọ àti ìdí bàtà bá pín wákàtí kan ìyẹn sixty minutes lápèjú rẹ̀ ká pín ọ̀nà márùn-ún torí ti kálẹ́ni tó dé júmọ̀ ní nǹkan bí a eleven thirty àbẹni tó débẹ̀ bí a bí twelve ẹni tó débẹ̀ bí a bí twelve eight ẹni a bí twelve twenty ẹlòmíì débẹ̀ bí a bí twelve thirty twelve forty so àwọn ní àsìkò kéékèèké ni ṣùgbọ́n kò túmọ̀ sí kékeré àti àárọ̀ òun ni anabi sọ́mọ̀ wà lọ àìwọ̀sálà lórí ìfẹ́ rẹ̀. àwọn ọlọ́wọ́ àyà méjèèjì náà ni oníwèjì ṣùgbọ́n ẹ̀fà àkọ́bẹ̀ òbí agbìyànjú àti máa dé jùmọ̀ at least àyè àti ṣe àgbàrò àti ṣe tìlátù Qur'an àyè àti ṣe àtàlátù fún anábùwà Muhammad sallallahu alaihi wasallam àyè àti máa yẹn náà fílà ní torí pé kí ni khairu yawmin tal'atuhu shams ọjọ́ tí ó lóore jù tí ó jáde lẹ̀ òun náà ní ọjọ́ jùmọ̀ nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ so ó dá tí ààyè rẹ̀ bá yọ fún wa ká tètè máa dé mọ́ṣáláṣí ká dẹ̀ ṣe ìrìn. lára àwọn àkọ́ èsù yóò á òun ni ká máa wẹ̀ ní ọjọ́ jùmọ̀ á ọwọ́ amúrúnmú akádù jíga àfáà ní ọ̀rọ̀ tó pàtàkì gan ni tó kápá gan wà ojú owó akọwà ní ojú ní àìkúgbó ilẹ̀ ìbáṣẹ̀ zaka kápẹ́ lọ́rọ̀ yẹn ipe káwẹ́ ní ọjọ́ ọdún wa kátó ọdún wa ìjọ́ra ẹ̀yàn rẹ̀ àfa sọ wípé ó di ìjọ́ra èèyàn kásọpẹ́ ní kí ó lálùwàlá tó wá fọwọ́ kan àzákàrí rẹ̀ kátó tó lọ fún àlùwàlá ṣe padà pé àlùwàlá rẹ̀ ti bàjẹ́. náà lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì wọ́n gbà wípé ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó ní mamasa zakara òfàlì àtàwọ́gbà ẹni tó bá fọwọ́ kan àzákàrí rẹ̀ kó lọ tún àlọ́ aláṣẹ wọ́n gbà pé amúlù yẹn lè fojú òun ọ̀ràn yẹn nísìnyí mo lálọ́ àlà mo wá fọwọ́ kan nǹkan ọmọkùnrin mi bóyá mo máa. ọwọ́ mi kàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́àsì bẹ́ẹ̀ lórí àdìsí kàkà yìí wọ́n gbà pé àlọ́ aláyẹn ti bàjẹ́ tó mú gbọ́dọ̀ lọ tún àlọ́ aláyẹn ṣe èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́àsì wọn dúró lé lórí pàtàkì jùlọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí kan ó ní ìlà abdul hadukun biyẹ́ni ìlà fàrùjì kéèyàn kan ká fọwọ́ kan abẹ́rẹ́ ṣẹlẹ̀ yìí ṣe yóò kó bìnrin náà sínú torí pé gbólóhùn sí ni fárúdù ànábì sọlá àtàràmù fárúdù dè ní ó túmọ̀ sí abẹ́ ọkùnrin ó túmọ̀ sí abẹ́ obìnrin náà. ìdá àbọ̀ àdókòm lèyẹ́ di ìlà fárúdù kéèyàn kan ní bá fi ọwọ́ rẹ̀ kan abẹ́rẹ́ النبي صلى الله عليه وسلم وليس بينه وبينها ستر ولا حجاب شو واتي جاكاكا لا أبير أتي أبوري ها وليس بينه يعني بين فرجه وبينها يعني بين يديه ليس بينه ليس بينه وبينها ستر ولا حجاب خصيكا تتوبوا kò ń ṣe pé ní orí aṣọ ló ti fọwọ́ kàn níṣẹ́ ni tí abẹ́yún tó wá yún abẹ́yẹn tó ọ́ tú aṣọ àníkọ̀ yí pé afọ̀bù yẹn ní ṣe ìlàpá àní ló fi ọwọ́ kan abẹ́ rẹ̀ wọ́n tó ṣe pé ní ìtàbí náà wo ọ̀bẹ náà àfẹ́tò wàlá ń já kò sí aṣọ kankan tó bo abẹ́ rẹ̀ tó abẹ́yẹn dàrẹ́kìtì النبي صلى الله عليه وسلم فقد وجب الوضوء فقد وجب الوضوء ọ̀rọ̀ yẹn ni kó ṣe àlùwàlá ọ̀rọ̀ yẹn ni kó ṣe àlùwàlá so eléyìí ti jùmúrò àwọn apá tí wọ́n dúró lórí aláwọn apá kọ̀ọ̀kan tán ní kò ń ṣọ̀rọ̀ ẹ̀yìn kékeré ṣàlùwàlá. بن علي رضي الله عنه ẹni yìí ó bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam nípa pé tí èèyàn bá fọwọ́ kan abẹ́ ṣé tí ẹ̀rẹ́ ní àlùwàlá ó wá fọwọ́ kan abẹ́ bóò ní àlùwàlá rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam innama huwa bad'atun minki innama huwa bàbá àtúndì bá ṣe ara kan lára rẹ̀ ló fọwọ́ kan bí ìgbà tó fọwọ́ kan any part of your body náà. àbí kóbìnrin fọwọ́ kan ojú abẹ́ rẹ̀ nígbà tó lálùwàlá wípé amúrù yẹn ipe mọ́mọ́ sàdákàrà owó fálíà tàwọ́ bá àtànà mi sọ̀rọ̀ amúlù yẹn ní òun ṣe lè ojú lè lè sẹ̀sìbáàbù ike òun ṣọ̀ràn yẹn ó dá kéèyàn ṣe torí àdéhìí tọ́lọ̀ fi máa ń sọ̀rọ̀ bí aláwọ̀ àdùn tí amúwáyé sanabi sọ pé nàmá wú ọba dàákún méjì adẹ̀ráwọn àfáà mi wọ́n wípé ọ̀ràn yẹn ni téèyàn bá ṣe é pẹ̀lú àdùn nítorí tó kọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ àbí nǹkan ọmọbìnrin rẹ̀ tó gbà tó ní àníyàn tó fi òun fẹ́ gbádùn òun fi ṣe pẹ̀lú àwọn àtẹ̀rẹ̀ wọ́n lò ní àdíyèsí máa ń má sàdákàrà owó fákẹ́tì ọ̀fà òun ló bá wí kò ó ṣẹni tóun kàn ṣe ní téèpì fọwọ́ kan ètò ìfà ìlú yìí. àwọn èèyàn ní tí ẹ bá ti fọwọ́ kan ó máa ń fọwọ́ kan ní owó ó gbàgbé fọwọ́ kan ní ọwọ́ ẹ̀ mistakenly ó kan tí ó kan direct àlùbálá rẹ̀ ti bàjẹ́ position àwọn majority àwọn apá àwọn apá mú ẹgbẹ́ àtẹ́kì tó ń ṣe bí ìtàkì sọ̀lá àtàlámù sọ wípé àfáàlì àtàwà bá ẹ̀yẹn ámúrù yẹn kò ṣe lè kojú bí ó bá ṣe lè sọ ìbá pé mustahabu ni àwọn kan wà tóbi position mẹ́ta tó ṣe pé àwọn àbá súnmọ́ tí a dẹ̀ mọ́ wọ́n mú position yìí sheikh al-albani alayhi rahmatullah sheikh ibn utaymin sheikh ibn taymiyyah alayhi rahmatullah position wọn láàrin pé ìrètè ìbáàbò ni àbí fún ẹni tó ṣe kó bá ṣe láti rí ìgbádùn òun ni ọ̀gbá òjò náà lẹ́yìn àlàyé tá a so al-imam ibn qayyim عليه رحمة الله بكنا الإمام محمد بن عبد الوهاب هو أن يكوي إن كتو كفان كل إجور رنيار إجور رنيار وكي تشال ولا دابا فوق إن كما كوني والو bí ìgbà tí wọ́n ń fi ọgbọ́n rẹ̀ sí ti àwọn majority of the scholars náà sọ pé ọ̀ràn yẹn kí èèyàn ṣàlùwà wábìlẹ̀ mú ní sọpọ́rọ̀ ẹ̀yẹ̀ ní kí èèyàn ṣáàtò àlá tó bá fọ́ nǹkan ọmọkùnrin rà púpọ̀ nǹkan ọmọbìnrin rẹ̀ ipálò ara rẹ̀ ti bàjẹ́ ó yẹ kẹ́ ẹ lè sọ pé ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní ìwẹ̀ júmọ̀ náà torí pé àná sọlá àtàràn sọ pé òhùsù yawmi jumu'a wajibun ala kulli muhtalim òhùsù yawmi jumu'a wajibun ala kulli muhtalim ìwẹ̀ jumu'a ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo ẹni tó bá ti bàlágà ọ̀ràn yẹn ló jẹ́ gbogbo ẹni tó bá ti bàlágà so ojú yìí làwọn fi ń wò ojú yìí wọ́n fi ń wò eléyìí tẹ̀lé position ṣe Al-Albani alẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn náà gbà pé ìwé ẹjọ́ mà ọ̀ràn ẹ̀yìn ṣùgbọ́n ẹni tó fọwọ́ kan kọ́ ọmọkùnrin rẹ̀ tí ó bá ń ṣe kó ṣe nítorí àdùn wọ́n gbà pé kí ni kò ń ṣe ọ̀ràn ẹ̀yìn. so contrary ti nǹkan tí àwọn majority àwọn àfa tí wọ́n sọ lórí ẹ̀ so káwọ̀ ẹ̀ ní ọjọ́ ọjọ́ wọn eléyìí tó pàtàkì yìí àwọn sàábí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam wọn ajáde lọ́jọ́ ojúmọ́ láti lọ ṣiṣẹ́ ẹni tí ó lọ sóko ó lọ sóko ẹni tí ó lọ sọ́jà ó lọ sọ́jà láti lọ tajà so wọn padà máa darí jọ wọn máa darí sí mọ́ṣáláṣí ní ọjọ́ ojúmọ́ so àwọn èèyàn tó ti lọ ṣiṣẹ́ wọ́n ti làágùn òórùn kún máa jáde nínú mọ́ṣáláṣí yóò máa já ìtòlípàwọn yìí ó máa mí síra wọn bákan náà ara tó ti làágùn so ó ti kiri mọ́rùn lẹ́ni tó ń dáko àbẹ́ni tó ń tajà torí wọn kan padà wá padà sínú mọ́ṣáláṣí so ara wọn mọ̀ bákanbákan bẹ́ẹ̀ ni nature of being ẹ̀bẹ̀ tàbá làágùn tàbá fi ogun yẹn lẹ̀ kó gbẹ̀mọ́ wa lára táwọn afi rí bíi some minutes ó wá pẹ́ jù bíi wákàtí kan àwọn orúkún máa jáde lára ẹni tó ń jáde lára rẹ̀ lè mọ̀ mọ̀ pé òun ẹlòmíì rẹ̀ yìí yóò mọ̀ ibi tí ọlọ́run ní kí mú ti ẹ̀ máa ṣiṣẹ́ lé yóò mọ̀ kó ti ń rùn ṣùgbọ́n ẹlòmíì ò ní mọ̀ kó ti ń rùn òògùn tó ti gbẹmọ lára yẹn yóò mọ̀ mú oorun kan jáde sọ̀nàgbà muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí yàrá aisha radiyallahu anha ṣe wá sọ ó ní àdìsọ bá a sọ wọn ni láwùjọ tó lè òfin kan ààrẹ nínú ẹ bá máa wọ ẹkẹ tó. sọ̀rọ̀ usman radiyallahu anhu ó pẹ́ kó tó dé ní ọjọ́ ọjọ́mọ́ àwọn olùgbẹ́ lórí mímbà tó ṣe kúgbà lọ́wọ́ eh, usman wá wọlé so umar expect it to expect mọ́ṣáláṣí ní ọjọ́ ọjọ́mọ́ àná ìwà tí usman wá wọlé umar wá bá a sọ̀rọ̀ pé ó yẹ ṣe ń bọ̀ wá ní ó wá lóhùn ò tètè mọ̀ pípa sí kòòrùn ti tó bó ń ṣe mọ̀ wúwà ní ọjà bó ń ṣe mọ̀ òun ṣe kéde òun sáré lọ sílé in fact àlùwàlá nìkan lòun lè ṣe عمر وان والوضوء أيضا الولاء كالمشرك وقد علمت أن رسول الله صلى الله عليه وسلم كان يأمر بالغسل tóde bàbá mi máa ń pàṣẹ pé káwé so gbogbo eléyìí òun ni nǹkan tí alimami Qayyim bákan náà Muhammad Abdul Wahhab alayhi rahmatullah tàbí ń sọ wípé ìjọba ẹni ìwé ẹjọ́ máa ó kàn ìjọ́ranyàn kí ẹni tó fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ àbí nǹkan ọmọbìnrin rẹ̀ kó tún àlùwàlá rẹ̀ ṣe lọ. wọ́n lọ́dọ̀ jùlọ àwọn àfa ọ̀gọ̀rọ̀ àwọn àfa amáṣẹ́ àbí àwọn gbà pé ìwẹ̀ júmọ́ ò kì í ṣe ọ̀ràn yẹn. bí ó bá ti ń ṣe wípé encouragement wọ́n á ń tara ń pa ní rẹ̀ ẹni tí ó wẹ̀ tó lọ sí mọ́ṣáláṣí yóò máa rùn so yóò yẹ kó ìnira báwọn èèyàn tó wà ń bẹ òórùn dẹ̀ ní ìfọ́nmù bá tiẹ̀ rárá ó jẹ́ pé bí dáàbò ti wà mẹ́dísínà tó tí àwọn onítìgbò tó máa ń sọ àǹfààní gálíìkì fún wa bó ṣe wà mẹ́dísínà tó ànábì sọlá àtàlà mẹ́rin tó bá jẹ kó máa wà mọ́ṣáláṣí wọ́n wà kó máa wà kí jẹ́ máa ní mọ́ṣáláṣí tó tó rẹ̀. ìtẹ́ ó bẹ́tà fún ojú pé kí ó wá sí mọ́ṣáláṣí wa ó bẹ́tà fún ojú pé kí ó wá sí mọ́ṣáláṣí lọ ànábìrì làámọ́lẹ̀ anybody tó bá fi lè jẹ́ igi méjì tó rùn rẹ̀ ò dáa yìí èyàn àlùbọ́sà àti gálíkì ànábìrì ìpàdé ẹ̀kọ́rọ̀ bá ń nà mọ́ṣáláṣí wa nínú ọ̀rọ̀ ẹ̀ kan. قل فإن الملائكة تتأذى مما يتأذى منه فرحان àwọn mọ̀láìkà gan wọ́n máa ń rí sùtà níbi nǹkan táwọn ọmọ ànábì adáhùn ń rí sùtà bẹ́ẹ̀. islam ò gbà kóró ló jẹ́ pé ẹni tó ń mu sìgá ti ẹ̀ fún àwọ̀sọ. ẹ èèyàn mu sìgá ó wá sí mọ́ṣáláṣí. yóò máa kó bá wọn èèyàn pẹ̀lú òun sìgá nikotin tó wà ní sìgá ní tó wà déjọ́sì fún ẹ̀sìn ó wà dangerous fún tó mú ó tún wà dangerous fún àwọn tábà ìyè tí ó ń jáde lára rẹ̀ nítorí lè fún ànábì sallallahu alaihi wasallam sọ wípé kí ẹni tó bá jẹ gáàrí kì bọ́ wà mọ́ṣáláṣí tó lè jẹ́ nǹkan tó wúlò fara bóò wà lẹ́ni tó mu sìgá àbẹ́ni tó mu gbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn nǹkan tó jẹ́ nǹkan nira ṣòló jẹ́ pé ọ̀rọ̀ kámọ́kámọ́ kámọrùn dáadáa Islam fẹ́ ló jẹ́ pé anábì sọlá sàn ẹ ọrẹjì lórí kíní kámọrùn ló pẹfíù kámọrùn ló pẹfíù sọlá àmọrùn dáadáa sòkò ń ṣe wípé kéèyàn máa rùn ní òórùn tí ó wà disgusting tó ṣe pé tẹlómi gan yóò fẹ́ lè máa bì látara bí oorun yẹn ṣe فهدوى محمد صلى الله عليه وسلم فضل وصحابي لو استثرتم بيومكم هذا وبدأ كمان بواسم مجلاشي كوي كفوة so eléyìí ó fa tí àwọn afáàbí fi rí pé ọ̀ràn yẹn àwọn tó ní kò ń ṣọ́ra yẹn ike nǹkan tó kàn dáa ni so lára nǹkan táwọn lò wọ́n ní anábọ̀ àpàkàpà àwọn àwọn àlọ́sálá ó sọ wípé من توضأ فبيع ونعمة ومن اتفر فالغسل أفضل ẹni tí ó bá fi lè ṣàlùwàlá tó bá ń bọ̀ àtijọ́ máa ń tẹ̀wọ̀ ní. ìwọ̀n yẹn ló dájú. àwọn ènìyàn pé ìwẹ̀ ẹjọ́mọ́ ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo ẹni tí ó bá wá sí mọ́ṣáláṣí eléyìí tí ó tẹ̀wọ̀n náà tá a bá lè wẹ̀wẹ̀ yẹn ni kó jẹ́ pé àsìkò tó ń súnmọ́ àsìkò tá a fẹ́ jáde lé kò ṣe pé ká wẹ̀ látàárọ̀ ṣùgbọ́n tó wáyé pé wò bá ní option ju pé kó wẹ̀ látàárọ̀ lọ ó lè wẹ̀ ní àtàárọ̀ náà kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ so ó pé kó tiẹ̀ mọ́ wẹ̀ rárá ní ọjọ́ yẹn so ìwẹ̀ júmọ̀ yóò wá bí fọ́ kátó kíw kò ń ṣe áfta kátó kíw iṣẹ́ àtàlátù fún anábọ́wá Muhammad sallallahu alaihi wa sallam dáná ní sọ ó lè jẹ́ bí fọ́ kátó kíw ó lè jẹ́ kí áfta kí abá kíw sọgẹ́tì tí mo sọ ọ̀rọ̀ tí a lè máa ń lè kọ́ yìí máa yọ rahmatullah tí alimá Muhammad abdulhab náà mú wáyé bí ìgbà tí wọ́n fi gbẹ́ sí ti ìmúrò àwọn àfa tí wọ́n gbà pé ìwé tí wọ́n fi ń ṣe ọ̀ràn yìí ṣùgbọ́n ìwé tó fọwọ́ kan ìfún àlùwàlá ṣe fún ẹni tí ó fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ àbí nǹkan ọmọbìnrin rẹ̀ wípé ọ̀ràn yẹn ni. so wọ́n ní bákan náà wọ́n rọ̀ áhùn àti kéèyàn dẹ̀jẹ̀ nímú kéèyàn dẹ ẹ̀jẹ̀ nímú so àwọn àfáà mi gbà wípé ẹni tó bá dẹ ẹ̀jẹ̀ nímú ọ̀ràn yẹn ni kó lọ tún àlùwàlá ṣe ọ̀ràn yẹn ni kó lọ tún àlùwàlá ṣe ẹ̀jẹ̀ jáde ní fún yẹn bí ìgbàfẹ́fẹ́ jáde ní ara náà ṣùgbọ́n gbà wípé àlùwàlá ti bàjẹ́ ọ̀pọ̀ àwọn ọmọ àpẹẹrẹ tó bá ṣe ṣe ẹ̀jẹ̀ jáde ní ara rẹ̀ tó bá lálù àlátẹ́lẹ̀ àlàlá yẹn ti bàjẹ́ àbúrẹ́ kéèlè ẹ̀yẹ kéré lókù torí pé wọ́n á sọ pé ìgbà tó ṣe pé màá fún àmì tí wọ́n á ṣàmójútó lọ́bẹ̀ tẹ́jẹ̀ yẹn pọ̀ tó jáde lárí wọ́n á ní àlùfẹ́ ẹ̀yẹ ti bàjẹ́ so alimẹ́lú kọ́ni bákan náà máa alimẹ́ muhammed abdulhaf wọ́n fi ń rìnlẹ̀ wípé ìwé ẹ̀jú ó wà mọ́ kọ̀ọ̀kan ju ẹni tí ẹ̀jẹ̀ jáde láti mú rẹ̀ lọ. kíni àlùwàlá rẹ ti bàjẹ́ so àwọn bí gbà pé kíni àlùwàlá rẹ ti bàjẹ́. Sọ̀rọ̀ bí sọ̀rọ̀ lọ́wọ́ àtọ́lá ó ti gbà wẹ̀ àmọ́sọ̀lá àtàlà ó ti dì tó dẹ̀ tún kí ni tó tún àlùwàlá ṣe. bákan náà wà wùdú bí sọlá ti alẹ́ fi tashahhud al-akhir bákan náà ó tún pàtàkì ju kásásọ̀lá tó fún ànábìwá Muhammad sallallahu alaihi wasallam níbi tashahhud gbẹ̀yìn asọ́fúnwa pé lọ́dọ̀ àwọn ṣàfihíyà máwọn hànábílà wọ́n gbà wípé kásẹ̀sù láti fún anábílà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn yẹn ní níbi ìjòkó gbẹ̀yìn ìjòkó àkọ́kọ́ wọ́n gbà pé kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n níbi ìjòkó gbẹ̀yìn wọ́n gbà pé ọ̀ràn yẹn ní káṣíà láti fún anábílà Muhammad sallallahu alayhi wa sallam. tí táwọn ṣàfihàn àgbàpẹ́ ni tí ò bá ṣe kò ní o kò ní o. bọ́dà àwọn Hanafiya àwọn Malikiya wọ́n bá fi àsọ̀láàtò alàgbàbí ìfọ̀mọ́. bó ti ẹ̀jẹ̀ e pa àwọn tí wọ́n ń pè ní ọ̀ràn yẹn náà àwọn náà wọ́n ní ọ̀rọ̀ wọn náà lówó èjì. torí pé anabuwa muhammad sallallahu alaihi wasallam gbàtẹ́ ẹ̀sìn tí ó yíwò wà farabalẹ̀ ṣàdúrà bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bá fún wa ní kí ni àjìlá hàdà ẹ̀ àjìlá hàdà ẹni kanjú wọ́n ní wàkàlà láwọn ọ̀rẹ́ rẹ̀ anabuwa sọ̀fẹ́ ni tó kanjú àbó sọ fún ẹlòmíì tó wà lẹ́fẹ̀ẹ́ rẹ̀ ìpètè ẹ̀sìn nù yín tí ó bá ń فليبدأ بتحميد ربي أو بتبشير ربي قدرت ولكن وشرط مفهوم الله سبحانه وتعالى وإن الله سبحانه وتعالى ثم ليصلي عليها وشرط العفو فأمره ثم يلي شيء um, obligated to do Jum'ah ويتي waiting them there. So waiting them there. àwọn àbáyé wọ́n ṣe lè sọ. sọ àná ìbùkárí wọ́n máa Muhammad àlọ́wà wọ́n lè kó yé wa wípé ìṣẹ̀lẹ̀ láti fún àlẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam níta ṣáàwùdù rẹ̀ kò níwé ìdí ká pé ìwẹ̀ tó máa ọ̀ràn ẹ̀yàn ni kò níwé ìtìlẹ̀. so ní ṣókí ìwẹ̀ tó máa nǹkan tí ó pàtàkì púpọ̀ ni gbogbo ẹni tí ó bá lọ sí júmọ̀ láti kírò aṣọ àwọn àǹfààní tí ó ń bẹ́ẹ̀ fún wa ní so kí á pàdé kájọ mọ́ dáadáa síra wa èyí ni tí ẹsẹ̀ fẹ́ ká lo pẹ̀kíù ká lo àtùràrí tí ó di kí ara mọ́ dáadáa kí aṣọ mọ́ dáadáa èyí ni tí ẹsẹ̀ fẹ́ èyí tí a fi mọ́ síra wa eléyìí ẹ̀sìn òfẹ́ tòtòrí náà ló ní yóò ní aṣọ ọṣẹ́ tó fẹ́ wọ̀ lọ bí a mẹkáníìkì ni àbí pínta àbí kankan so aṣọ tí ọ̀dà ti yí ẹ náà ni yóò gbé lọ kí èèmọ̀ yín wà so eléyìí kò ṣe nǹkan tó bá wọn aṣọ tẹlifí fi ń ṣiṣẹ́ tó fi ń gbóra mọ́lẹ̀ ibi tó ti ń ṣe mẹkáníìkì náà ni ó gbé lọ síjú wà tó dẹ̀ jòkó lọ́sílẹ̀ pé ẹni tí ó wọ aṣọ funfun ìyá ìwọ ló ṣe mistake ìwọ ló jẹ̀bi islam pé kí amúká múra dáadáa lójoojúmọ́ so tí a bá ní. islam fẹ́ so eléyìí lára àwọn ọ̀sọ́ iṣu àlùmọ́ lára àwọn kan tó jẹ́ ẹ̀ṣà fún ọjọ́ ọdún wa. èèyàn bá tiẹ̀ kí ń wẹ̀ lójoojúmọ́ kó mọ́ wẹ̀ lójoojúmọ́ àrùn so ẹ̀ ó ṣe jẹ́ ọláwà ẹ̀dá هذا جنبي إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Thank نعم náà ìbéèrè ni pé ìyàwó tuntun tí wọ́n ṣẹ̀ fẹ́ tí wọ́n wá sínú ilé ọkọ wọ́n wá ní kí ó ṣàlùwàlá náà kó tó wọlé so ṣé ó lè ṣe é pẹ̀lú àníyàn wípé tó ń bá wọlé òun àti ọkọ àwọn apàdà nínú fílà aráka méjì ọ̀ṣọ́ tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó encourage a kò sí nǹkan tó burú bí yẹn ṣùgbọ́n tó yẹ pé nǹkan tí wọ́n torí ẹ̀ sọ yìí pé ó ṣe kíní òun ni láti lè fi protẹ́kì àṣà Yorùbá ipe ọmọ bá gbẹ́sẹ̀ burúkú wọ inú ilé tó náà fi ní kí ó ṣàlọ́ ọ̀la pẹ̀lá ní ẹ pé kí ó san ẹsẹ̀ tí àwọn máa sọ sọ eléyìí àti ọmọ burúkú ní ìyẹn ṣùgbọ́n lọ́pẹ́ kó lè ṣàlọ́ ọ̀la kó lè kí òun ní eléyìí kò sí nǹkan tó burú jẹ́ ọ̀la náà kí ni ìyàtọ̀ tó ń bẹ láàrin tí wọ́n ń pè ní alimadiru àti aluwadiru àti alimaniyu alimaniyu omi omi lọ́gbọ́lọ́gbọ́ tí máa jáde lára ọkùnrin àbí lára obìnrin nígbà tí wọ́n bá ní àṣepọ̀ àbí nígbà tí wọ́n bá lálàá ní ojú pé àwọn ńlá ṣe pọ̀ àbí ìgbà tí wọ́n bá ṣe àfọwọ́fà àfọwọ́fà fúnra wọn so èyí tí máa ń jáde òun ni àlùmọ́nì yìí eléyìí ó jẹ́ ìṣòro wípé yóò rí lọ́gbọ́lọ́gbọ́ tí ó ti kì tó bá lè jáde láàrin èyí ó fi wíìkì lẹ́yìn ìgbà tó bá jáde èyí ó fi wíìkì lẹ́yìn ìgbà tí ó bá jáde so eléyìí ni wọ́n ń pè ní kéde yìí àlùmọ̀nì yìí kéèyàn máa fọwọ́ ṣe é kó jáde kéèyàn fọwọ́ ṣe é kó jáde eléyìí àwọn àfẹ́sẹ̀ france wọn france nítorí kí wọ́n ní ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní sábà wàrà àbálíkà ọ̀wùlá ìkà ògùn àdúró àwọn tó máa ń wọ́n náà ti satisfy ọ̀jù wọn sexual ọ̀jù wọn ní ọ̀nà tó yàtọ̀ sí ti aṣọ yìí. وأولئك هم العادون أو القجارة أو القجارة سبا كمان ميديكال ونتي أمان شي صوفا جادي لارا ممكن ماستوبيشن إلي لارا نتي ومن أفكت من إك واي so ọ̀nà tí wọ́n á ti gbà jáde òun ilé ìtàsùn tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti di ọ̀ràn èèyàn fún èèyàn kéèyàn lọ́wọ́ tí ó bá ti jáde lọ bí ó jáde nígbà tí èèyàn sùn ni àbójáde lójú ayé ó ti di ọ̀ràn èèyàn fún ẹni tó jáde lára rẹ̀ láti lọ wò àyàfi kí nǹkan yẹn bá ti di àrùn síyàn lára ẹlòmíín bẹ tó ṣe pé ó ní sẹ́ńpì ní falafu maniyi incontinence of the terminal fluid ẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbà yóò kàn rí kó jáde lára wọn láì ṣe kúrò yá òsúnmọ́bìnrin àbọ̀kùnrin súnmọ́ láì ṣe pé ó fọwọ́ fà so ó ti di àrùn sí lára so irú èèyàn bẹ́ẹ̀ ní ìtìtì ẹ̀yà ṣùgbọ́n ní dédé pé ó wá lára àwọn ọ̀nà tá a sọ yìí tí ó ṣe pé nǹkan yẹn ti da àrùn sí lára yóò kó ẹni tàn sí ìwọ̀n tí a mọ̀ sí ìwẹ̀ jànáàbà so eléyìí òní nípa nǹkan pé ní àlùmọ́nì yìí alimẹ́bíyú alimẹ́bíyú di zaal pẹ̀lú arafi zaal so eléyìí òun ni tí àwọn olóyìnbó a pè ní pre-seminal period pre-seminal period ó ní pé seminal period tá a pè ní àtọ̀ ta ni máa jáde tó bá dẹ̀ jáde ó jẹ́ nǹkan tó tí èyí ó wù lẹ́yìn rẹ̀ alimẹ́bíyú òun ni ó kọ́kọ́ jáde before kí màníyù tó jáde anybody tí màníyù bá jáde lára rẹ̀ mọ́bíyù ti bọ̀rọ̀ kọ́kọ́ jáde náà mọ́bíyù ló máa lubricate ibi tí màníyù ti fẹ́ jáde torí pé ibi títọ̀ ń gbà jáde ibẹ̀ náà ni màníyù náà gbà jáde so mọ́bíyù ni ó kọ́kọ́ wà rìlíìsì náà so òun ó ṣe kí ni bí ìgbà téèyàn fi ọ́ìlì fi nu ibi páìpù tí nǹkan fẹ́ gbà jáde so òun ó kọ́kọ́ jáde náà tí wọ́n lè dájọ́ títí ẹ̀ ṣé tó bá jáde lára èèyàn òun ó jẹ́ omi rẹ́súrẹ́sú kò ń ṣe omi tó rí lọ́gbọ́lọ́gbọ́ bí ìgbà tí èèyàn ó sọ pé ìtọ́ jáde ẹ́ ìtọ́ ó jáde lára èèyàn lòun ṣe rí ìṣe ẹni tó jáde lára ẹ̀gbọ́n lè mọ́ fíìlì kó jáde ó lè mọ́ fíìlì pé kankan jáde lára wọn àti tó bá tó wù ní ó torí pé á ah, ìkankan ti jáde ní àpò sókòó ìdájọ́ rẹ̀ ìdájọ́ tó ń bẹ púpọ̀ a ní láti fọ abẹ́ wa tábàlá lùwàlá tẹ́lẹ̀ àlùwàlá yẹn ti bàjẹ́ a tún àlùwàlá ṣe a níwẹ̀ kò ń ṣe ọ̀ràn yẹn kí awọ ìwẹ̀ jẹ̀nàbà níbi ìjẹ́ bẹ́ẹ̀ òun ẹ̀gbin ẹ̀gbin màníyù tí ó jáde lẹ́yìn rẹ̀ kì ṣe ẹ̀gbin ṣùgbọ́n jíjáde màníyù ẹ́ ó so ẹni tó jáde lára ẹ̀ di ẹni tó ti lẹ́gbìí tó gbọ́dọ̀ lọ wẹ̀ wọ́n ti tó máa fún àlùwàlá nìkan ṣe kọ́ tó gbọ́dọ̀ lọ wẹ̀ ṣùgbọ́n bá bí ìhùn ti ẹni tó bá jáde lára rẹ̀ ẹ́ òun ẹ̀gbin lòun màdílù ní ìtó tẹ̀wọ̀n kò kí ń ṣe ẹ̀gbin ní ìtó tẹ̀wọ̀n ní mádàbí àwọn jùmọ̀rù contrary sí nǹkan àwọn Hànàfíà àti àwọn màlìkí àti sọ lórí rẹ̀ so mọ́bílù ẹ̀gbin ló ẹ̀gbin ni mọ́bílù tó bá fi lè jáde láàrin èèyàn èèyàn gbọ́dọ̀ fọ ojú abẹ́ aṣọ tó bá pé èèyàn gbọ́dọ̀ ṣe kí ó gbọ́dọ̀ fọ unlike mọ̀ní yóò kì í ṣe ẹ̀mí iye tí ó tẹ̀wọ̀n ṣùgbọ́n jíjáde rẹ̀ ó sọ̀yàn dẹni tó gbọ́dọ̀ wù gẹ́gẹ́ bí àlàyé tí a ti ṣe so mọ́bílù yẹn wábílù eléyìí owó téèyàn bá ń kọ̀ nígbà míì àbúrò ṣe ìgbọ̀nsẹ̀ òun lè jáde lára ẹlòmíì ẹni ẹ bá kọ̀ tán yóò kàn rí pé tó dà gẹ́gẹ́ bí ìmọ̀ yíyí ó ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ tó wá ń tọ̀ pẹ̀lú ẹ̀ náà so ó lè jẹ́ pé yóò rí àwọn ẹ̀yìn tó ti ó jáde so yóò wá kọ́mpútù rẹ̀ pé nǹkan ah, jáde lára àwọn yìí bí màníyù náà ni nǹkan ṣé òun ṣe màníyù ló jáde lára àwọn yìí kò ń ṣe màníyù pé pé màníyù àní tó bá jáde lára èèyàn èèyàn ó fi lè àti ìyẹn èèyàn ó wí ṣùgbọ́n eléyìí ní ó jọ màníyù lójú ni ṣùgbọ́n kò ṣe màníyù lójú kò ṣe màníyù ní ìdájọ́ wájú ni wọ́n pe òun ìdájọ́ tó ń bẹ fún tọ́ náà ló ń bẹ fún òun náà á pín bẹ̀ so tàwádẹ́ lálù àlùwàlá wa ti bàjẹ́ á ní láti tún àlùwàlá mi ṣe so kò lè fi lẹ́ ẹ̀yìn ṣe kí wọ́n máa wà náà. náà ṣe connection bẹ láàrin pé tá a bá ń ṣàdúrà bí a ka alukur'an ń ṣe alukaro àbí a ń ṣe sọlá tó fọ́nà sọlá fún ká tán tu nítorí kí àdúrà ti bá àgbà ṣé evidence wà kò sí evidence fún ṣùgbọ́n tá a bá tan tùràrí sínú ilé tó lè rún dáadáa eléyìí nǹkan tó dáa ni nǹkan tó dáa ni ṣùgbọ́n jẹ́ pé tá a bá fi lè fi bí a fi gáàlìkì kẹ̀kẹ́ wọn ra wọn tí a bá fi lè lọ́ àdúgbò kẹ̀kẹ́ sí àfisùn ilé òun ni òní dáa so àǹfààní kò mọ àgbọ̀ ìdìbò àyè bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni tó bá ṣe pé òórùn ti yàn fi sílẹ̀ òórùn tó dáa ni sẹ́lẹ̀yìn ó lè fa kí àwọn màláìkà kí wọ́n máa bẹ pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé àdìsí tí mo kó tilẹ̀ kan pé anábẹ́wà Muhammad sallallahu alaihi gbà tó ń sọ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ gáàlì ó ní ìkàlùmọ̀lá ìkà tàtàtàbíà mímẹ àtàtàbíà nínú bàtàrù àná àwọn màláìkà àwọn náà máa ń rí ìta níbi nǹkan tí àwọn màláìkà àdámà kí wọn bá ń sùn kàwọn. sòkò túmọ̀ sí pé wọ́n ti kó orin tó ga ni àwọn màláìkà ní oṣù kìíní fún láìsí ẹ̀. fẹ́ kó tí ó ga ni àwọn màláìkà ní oṣù láìsí ẹ̀. sọ́dọ̀ jẹ́ pé káàpì tùmọ̀ àdé sílé ẹ̀ ètò ga ni náà kò ń ṣe èyí tí wọ́n rẹkọmẹ́ǹdì pé ẹ́ tùràrí kìíní kan lè léyìí kọ́ tùràrí arígbèjì kì í tùrà eléyìí o ó súnmọ́ tí ó fẹ́ mọ́ súnmọ́ nǹkan bí ṣírkù àti lẹ́ẹ̀lẹ́ onípò ní connection mọ́ recommendation àwọn àlùjẹun ṣùgbọ́n yẹn kan lo tùràrí lásán ó lo perfume lásán eléyìí nǹkan tó dáa ni ètò dáa ni kò sí àwọn màláìka náà nífẹ̀ẹ́ sí ti ọlọ́pàá subhanahu wa ta'ala náà nífẹ̀ẹ́ sí ti tẹ̀lẹ́jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha ó ní amara rasulullah sallallahu alaihi wasallam bìbìnà ìmọ̀sáájì fi dúró wà á ń sìn àgbọ̀fà wọ́pù tọ̀lẹ́yà àní sallallahu alaihi wasallam pa àṣẹ wípé ká máa pa àwọn mọ́ṣáláṣí tí a gbòòlé àti mọ́ṣáláṣí pọ̀ ládùúgbò àní sallallahu alaihi wasallam ó ṣe kí ni ó ẹ̀kọ́rẹ́ jìrì wà á ń sìn àgbọ̀fà kájẹ̀ máa pè mí rẹ̀ kájẹ̀ kó máa kó máa mọ́ tónítóní wọn kó fáṣíà kárẹ̀ bá rí kí ni ká máa fi tẹ̀sí sọ̀rọ̀ pẹ́pẹ́ lásìkò àrẹ́sọ̀ ọlọ́ àtàlámù àbí ní àsìkò àwọn sàábì àrẹ́sọ̀ ọlọ́ àtàlámù ó lé ẹ̀kẹ́ tó ń pè ní nàìjíríà olùjìmír àwọn olùjẹ́mìr ẹni yìí ni tó máa ń ṣe ni pé ó máa ń fi tùràrí sínú mọ́ṣáláṣí ẹ́ voluntarily yóò mú tùràrí wá tí ó máa fi sínú mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ìtàn màmá ìdàpọ̀ àkà. Wallahu a'lam. Naam. arìnrìn-àjò tó kírun lẹ́yìn oníṣẹ́ tó lè kírun ara méjì ní ìtò tẹ́wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àpáàlẹ̀ ń bẹ̀ lórí rẹ̀ kò lè kíra ká méjì nítorí wàá fi lè mú ìsáyẹ̀ tó òun fẹ́ kírun lẹ́yìn àwọn onílé yóò kíra ká mẹ́rin pé yóò kíra ká mẹ́rin pé sọ́nà bí pé ìkan tó àwọn ẹ̀yìn ìṣíwájú ó bèèrè lọ́wọ́ Abdullahi bin Abbas radiyallahu anhuma wípé níbi nǹkan ìrìn àjò wa ni ó ní ọ̀lẹ́ ìrànlọ́ta ṣùgbọ́n wọ́n ìdá sọ̀lẹ́ iná a ta bá kírun àwọ̀rá akúnlẹ́yìn àtúnmọ̀nà àtọ̀kùn kẹrà سنة أبي القاسم سنة أبي القاسم منين bánàbí ṣe ní ká máa ṣe nìyẹn sallallahu alaihi wasallam ẹ̀tí ìsìláka méjì tàbá kínú àrìnàjò tàdánù tí àbá kínú pẹ̀lú gúrúpù ọmọ àrìnàjò ìsìláka mẹ́rin tàbá kínú lẹ́yìn onílé ṣùgbọ́n àwọn àfáà ní lọ síbi wípé tí n tó jẹ́ méjì nínú àrìnàjò tí àrìnàjò bá kínú lẹ́yìn onílé ẹ̀kọ́ kí ìsìláka méjì ṣe lè ráyè رايت هو او تويل فلو رسي ابن عباس رضي الله عنه التي اصيت تلك سنه ابي القاسم الله عنه نعم نعم أقاطع أم آه، أوكي نعم أوكي Nam a gbọ́ wípé a lè kí rákà mẹ́rin before zoro instead of eh, rákà méjì. Ṣé rákà mẹ́rin yẹn èyàn ó kàn kí rákà mẹ́rin yẹn lọ ṣe ṣe wípé èyàn ò ní sálámà níbi orí méjì. Èyàn So tí yẹn bá tiẹ̀ kí méjì tó ṣe tàṣáhùd kò ní sálámà yóò tún dìde yóò kí méjì Ah, kò ní sálámù tó yóò ṣe tàṣáhùdù níbi tó bá kọ́ kí méjì àkọ́kọ́ tó tó bá tún kí méjì ẹlẹ́ẹ̀kejì yóò ṣe tàṣáhùdù ẹ̀ṣọ́ wa sálámù ṣé báyẹn ni àbí ó gbọ́dọ̀ mọ sálámù lórí rákà méjì méjì. Náà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní salatul layl masna masna ìwúwo rákà méjì kàsálámà rákà méjì kàsálámà so nínú ẹgbà wa kan onísọláàtú léyìn wà nínú ha ìwọn òru àti ọ̀sán mọ́sánà mọ́sánà ṣùgbọ́n ẹgbà wa yẹn ò ṣe kejì kò lálàáfíà sọláwọn afárá mi ti wo pé téèyàn bá ṣe é béèyàn ṣe ṣe ti òru kò sọ ọ̀sán ètí kò sí tí ó burú bẹ́ẹ̀ tí wọ́n láwàá àlà. fún ṣé a lè kíra kà àti gold láì ṣe tashahud níbi náfìlà zoo lápèjúwe bí ọ̀rà tàbí fọ́ tó láì ṣe ìfọ́lùkù rárá pé ká ní kí ẹ ní lọ ṣé ó lè lọ bẹ́ẹ̀. níbi irun ooru ànábì sọ̀rọ̀ lọ àtàlámù àti márùn-ún àti gold ànẹ́bísọ́lá tó máa ṣe bẹ́ẹ̀ akí mẹ́ta àti gbó ṣùgbọ́n sì kó kí mẹ́rin láì bírèkì rárá sọ eléyìí kò rí sí ẹ̀rí fún náà hadith wa dé ìyàwó Aisha radiyallahu anha sọ wípé ànẹ́bísọ́lá àtọ́lá yusalli arba'an fala tas'al an husnihinna wa tulihin yóò kíra ka mẹ́rin wọ́n gbàgbé nípa bóun náà ṣe dáa tó bóun náà ṣe mú tó ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ètò tìlẹ̀ ẹ̀mí gbàgbé nípa bóun ni wọ́n ṣe dáa sí kánkó ثم يصلي ثلاثا yóò wá kí mẹ́ta so ah, lára àwọn àfẹ́sẹ̀ ló ṣe kalalbani alayhi rahmatullah àtàwọn ní wọ́n gbọ́ èyí pé mẹ́rin yẹn mẹ́rin tí ò ní sí sálámà ń bẹ ní orí ẹlẹ́ẹ̀kejì bí ó jẹ́ pé èyí tí wọ́n kìlọ̀ lẹ́ẹ̀kan náà so tabanika transfer yẹn sí ọ̀sán náà èyí ó fẹ́ sọ yìí pé àgbọ̀ yẹn wọ́n lè ṣe kí wọ́n lè gba wọlé náà lẹ́yìn so ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹ̀wọ̀n ni pé rákà mẹ́rin sáná náà ṣọlá ọ̀la ó kí yẹn òun ṣe pé mẹ́rin àti ṣùgbọ́n yóò fi méjì ṣe yóò ṣe tàṣáwò yóò sálámà yóò fi méjì yóò ṣe tàṣáwò yóò sálámà yóò wá sí ní díẹ̀ yóò ṣe tún wá sí mẹ́rin ní ìbáyẹn náà so ojú yẹn ni ọ̀gọ̀rọ̀ àwọn afá àti tu wọn ṣe pé mẹ́rin àti gbó iṣẹ́ kàlàbá ní ayé rahmatullah àtàwọn ní ìlú tu so wallahu a'lam okay. Not in demonstration ní nàìjíríà ẹ̀ náà ẹni tó ṣe àtàlátù fún anábì sọláàtà nàìjíríà ń bíbà yìí àti ẹni tó ṣe àtàlátù fún anábì wa muhammad sọláàtà nígbà tí ó bá wà ní madina ṣe láàdá wọn bákan tẹ̀ náà yìí Allahu a'lam àníṣọ́ láàfin pé gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ̀ṣẹ̀ tó láti fún mi ó ti ní sìn ó ní sọ̀láàtù yóò máa ṣe kí ni yóò máa bá mi èyí sọ pé mo fẹ́ ṣọ́ sọ̀láàtù fún àníṣọ́ láàfin torí náà mo gbọ́dọ̀ lọ sí Madina mọ́ṣáláṣí àníṣọ́ tẹ́ lọ ṣe kò sí kankan tó sọ pé ẹ̀rí ikú gbọ́dọ̀ lọ ṣe mọ́ṣáláṣí àníṣọ́ ọ̀bà àtàlà ṣùgbọ́n bí yàn bá wà ń bẹ̀ opportunity ni ìpè ìpè yàn bá. yàbá kí àwọn àtàwọn ọ̀pọ̀lá tí yàbá kí ní mọ́ṣáláṣí mi ṣe tí ní ààrẹ kò sí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ ẹni bẹ tẹ wá tẹsán láti fún anabi sọlá ọsọlá yóò máa ṣe kíni yóò máa bá kẹlẹ abáni alẹ rahmatullah wọn sọ ìgbìyàn kan wọn nígbà táwọn tíráàbù lọ sí saudi so àwọn apàdé yẹn lẹpọ ènìyàn wá ní àwọn fẹẹ bẹ òun ṣe kan ibi iṣẹ ẹni pé sábà dé màjìnà sábà ń sálámà sí anabi sọlá ṣẹkà abáni ní èèyàn níbi iṣẹ tó bẹ̀rẹ̀ yẹn ṣùgbọ́n sọ̀rọ̀ láti fi yanjú rẹ̀ ó ló fi tẹ́ bá wà ẹ sàrà láti ní ẹ sálámà sí ni mo ṣe kí ni yóò dọ́dọ̀ àwọn màláíkà tó mú ó ṣe ṣé nígbà yìí ni kó ṣe kí ni kó dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ èyí tó fi máa bẹ̀ mí èmi lè gbàgbé kí mọ́ bẹ kí mọ́ bẹ ṣe yìí so àpòjẹ́bí àmì ìṣìjẹ́wọ́ pàwọ́ àìlàmù. mẹ́rin amóde ìṣàlàyé lè ìjà kẹ́kọ̀ọ́ wọlé ìpín kámọ́sọ́lá ti gba ìjà kápẹ́ sí méjì ní àsùbá àjímọ́ nítorí pé afẹ́ṣemọ̀rọ̀ àásù àwọn tó bá tẹ̀ wá pàtẹ́kọ̀ọ́ sí àwọn wọn pa sí ìwé ìgbà yẹn ṣe fẹ́ kásóra ẹ̀kọ́ òun sí méjì. Sọ́nà àwọn Muhammad. صلى الله عليه وسلم في الحديبية شديد عبد الرحمن يقول شيء جاء يا شيخ ولا بأس سبحانك لا أشهد أن لا إله إلا أنت أستغفرك